لله رب العالمين الحمد لله الذي اصطفانا من عباده وجعلنا من أهل القبلة وجعلنا ممن يمتثل بأوامره سبحانه وتعالى وينتهي عن نواهيه سبحانه وتعالى والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأزواجه وأصحابه الطيبين الطاهرين وسلم تسليما كثيرا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإنه رأس كل أمر عباد الله اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله فقد فرق الله سبحانه وتعالى لنا بين أوليائه وأولياء الشيطان وجعل لنا علامة نتبين بها على أوليائه سبحانه وتعالى وأثبت, وأثبت لنا الله سبحانه وتعالى أنه قد يخرج على أيديهم من خوارق العادة مما تسمى بالكرامة من غير تحد وإنما هي أمر يختار الله سبحانه وتعالى به من يشاء من عباده المتقين ففي هذا نتبين على الفرق بين أولياء الرحمن وأولياء الشيطان فقال فرعون بعد سؤال المسلمين أترى لكي يا جرون أبا فرنبي صلى الله عليه وسلم فإن جرون أبا أتبا من جاك يبوا ولم أصاب أن سرقوا كلام صلى الله عليه وسلم أتي أولي أتي أولي أتي أولي صحابة أتي أولي أولي bákan náà láti máa fi tẹ̀lé ìntí lọ wọ́n fi àsìkò yìí hàn àbí létí ìbẹ̀rù Ọlọ́run Ọba bákan náà mo sì rán yín náà létí ìbẹ̀rù Ọlọ́run Ọba wípé ẹ̀jẹ̀ bẹ̀rù Ọlọ́run Ọba ní kọ̀rọ̀ àti ní gbangba kábẹ̀rù Ọlọ́run Ọba tó dá wa láti ẹ̀mí kan ṣoṣo tó sì wà á jẹ́ wípé àti ẹ̀mí náà ló ti yọ ìyá wa Hawa tó wá fún jáde látara méjèèjì àìmọye ọkùnrin tó pọ̀ àti àìmọye obìnrin láti nǹkan bíi wútúbà bíi méjì sẹ́yìn à ń sọ̀rọ̀ lọ nípa àwọn tó jẹ́ wípé Ọlọ́run Ọba ń pínlẹ̀ ní ìwà kan sí ìwà kejì nínú àwọn ntọ́lọ̀ wọn bá nífẹ̀ẹ́ sí ajé akọ́kọ́ mẹ́ntì ọmọ ajé ọ̀rí ọlọ́run ọba ọ̀rí ọlọ́run ọba ọlọ́run ọba fúnra ló jẹ́ kí á mọ irú ẹni bẹ́ẹ̀ wípé olùlọ́rẹ̀ tọ́pọ̀ tí ó sì níye kọ́dà níta ìfúnmọ̀ dáhùn ọ̀rẹ́ wọn ọlọ́run ọba mọ̀ lẹ́ni tí ó gbọ́ ọlọ́run ọba gbọ́ ní kọ̀rọ̀ àti ní gbangba bákan náà yóò sì máa pẹ́ ọlọ́run ọba ní kọ̀rọ̀ àti ní gbangba bákan náà a sì ń sọ̀rọ̀ nípa èèmọ̀ tọ́lọ́run ọba lè fi pọ́n àwọn tó bá jẹ́ ọ̀rẹ́ rẹ̀ lé tọ́jà yìí pé tọkọtako làákàyè tí màá bá jẹ́ ọlọ́run ọba tòótọ́ ọlọ́wọ́n bá lè máa múrísí àwọn nǹkan wá láti ọwọ́ ọwọ́ ẹni bẹ́ẹ̀ tọ́jọ́ wípé min ghairi tahaddin ibẹ̀ láti rí àkíyèsí níbi àlámọ́ni wípé tí èèṣe ti wípé èèyàn ò gbà ní ìsìnkì nǹkan báyìí láyìn láìpẹ́ yìí o tàbí kọ́sà àtọ́bẹ́ tó bẹ̀ ṣe báyìí la lára àwọn ìtẹ̀lé kútùbà tó lọ ní ìjẹjọ lórí àwọn kàrọ̀mátì kan tọ́jọ́ pé akramallahu ta'ala أسرى نبقى انتصر لسي خبيب بن عدي أسرى نبقى انتصر لسي سفينة مرة صلى الله عليه وسلم وغير ذلك وهنا اليوم لعلي أسوقكم إلى حديث تعرف ما تابع إن كتياتين بابا نيجا جوي وهذا الحديث من حديث أنس رضي الله تعالى عنه وأرضاه والحديث مخرج صحيحين عند إمام بخاري وإمام مسلم وفي غيرهما النبي صلى الله عليه وسلم lẹ́nìí afẹ́ pín kàrọ́ọ̀mà yẹn afẹ́ pín sí méjì ń bẹ nínú tọ́lọ̀ lè fi pán in tọ́bájọ́rẹ́ rẹ̀ lé tí ó sì mọ̀ yìí pé ọlọ́run fi kíní ìpán lé ni ń bẹ nínú tọ́lọ̀ fi pán in tọ́jọ́rẹ́ rẹ̀ lé gan tọ́jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run gan ò ní mà àwọn ìtẹ́ pé ó lè ṣẹlẹ̀ síyàn téèyàn ò ní mà ní láfẹ̀ mẹ́nu bá jù lẹ́nìí ṣùgbọ́n nínú ìtọ́jọ́ yìí wọ́n ṣẹlẹ̀ síyàn téèyàn padà ó ti lọ ní ìjẹjọ káfí àdìsí anasi lẹ́nà làálà nà nàtàtọ́rọ̀ ìlà hadith usayd ibn hudayr رضي الله تعالى عنه رضي الله تعالى عنه وارضاه والحديث رواه الصحيح الامام البخاري وفي غيره بل عند امام الترمذي كذلك وفي السنن وفي غيره وفي غيرها رحم الله الجميع هو جاب حديث الله مسعى بن كمان النبي صلى الله عليه وسلم هو اللي فاذا هو بقدير usaid ibn hudayr ẹni tá à ń pè ní usaid ibn hudayr ọwọ́ bá níbi sallallahu alaihi wasallam pé ìyá nàbí mo mà rí èèmà mọ́túmọ́lé ni ọ̀bùsà sọ pé èèmà wọ lórí òní kuntu aqra'u suratan nínú ìwáyà mi suratul baqara mo jí lónìí mo ń ṣe tahajjud mo wá ń ka suratul baqara bí mo ṣe wá ń ka sura yìí lórí ìrìn tí mò ń kírun lọ wọ́n ní wa kana farasuhu marbutan inda ẹ̀sìn usaid tòsí ibi títí yẹn fílà lọ́yìn náà lẹ́sìn wa oṣù ẹ̀sìn mẹ́lẹ̀ bẹ́ẹ̀ wabnu yahya kọ̀rìbọn minal faras ọmọ rẹ̀ ti jẹ́ yàyà òun bẹ́ńtò sí ibi tí ó bẹ́ńtò sí ibi tí ó tẹ sẹ́gbẹ̀ẹ́ tòsí ibi tí ẹ̀sìn yẹn wà bàbá ìwà wọlé sí ṣe mẹ́fìlà ìwà ń ka sọ́ọ̀tù ìbá kọ̀rọ̀ lọ ń lọ ń lọ ń gbòdì àyè kan fàjálà tẹ̀lé fárọ̀s lọ́ba ní pé ara ẹsẹ̀ rẹ̀ ọba lẹ̀ mọ́ ẹsẹ̀ tá ń jásí ń jásọ̀ bí bàbá fẹ́ jákùn ó ní fasakat mo bá dáa lé fasakanat ayé fasakanat tẹ̀lé fárọ̀s bí mo ṣe dáa lé tí nǹkan kankan lọ́mọ́ ẹsẹ̀ náà ó náà bá sì farabalẹ̀ ọba dọ́mọ́ mo ka ní musin kala fajaratul faras leski batum sare waju mutu sare yi ne yo tu jabu kulo batu da esina ko se kama ngo tu le kata tu ke wa esi tu se be ba kana kuni e wa ba wo nítorí pé ọmọ òun yàyà nbẹ tó sì fi ti ẹsìn yẹn wa kẹsì ń wà padà lọ tẹ ọmọ ìdí kùmọlẹ ọmọ sì ti sùn kí ló ń tẹsí tó sá parí ìrùbá ọwọ àdé ìrùbá kàkàkà náà kó lọ wà á bí ọmọ ìgbé lọlé omi wọn lé lọ ọwọ́ gbọ́ ma wọn lọ nígbà tí ó wò sẹ́mà báyìí ó ní fàyìlà wọ́n wà ní ìbòlá mo bá ní nǹkan bí àsùjọ báyìí fi ìhà àǹfààní masọ̀rí tí àwọn nǹkan tó fẹ́ lè jọ bí àtùpà tí ń tàmọ́lẹ̀ ńláńlá tí wọ́n jáde láti mú rẹ̀ èrò wá bá mi nígbà tí ń tu ewu lọ́wọ́ nǹkan kìíní ẹ̀ máa ń pàtó tán ọ̀rọ̀ sàṣẹ́ àjọkìlì gẹ́gẹ́ bá ìbẹ̀rẹ̀ àbí ìfìyẹ́ àbí sọ́dún náà wọ́n sọ يا ابن حذير اقرأ يا ابن حذير فأبما كان دون كالو يرى حسين كما حذير نتوري نتبين توريه تلك الملائكة تدن لقراءتك mọlẹkẹ Ọlọ́run bá sọ̀rọ̀ láti sánmà tí wọn ń gbọ́ nǹkan nǹkan lórí wọn nítorí pé Ọlọ́run fọ lóhùn tọdá ìbẹ̀rù Ọlọ́run ló fi ń kà ìgbà Ọlọ́run ló fi ń kà ẹni tó lọ bá sì yọnu sí ni ọ pé ọba lè dá lẹni tó ń kà á lọ ni la asuba àti yanzu ilé anas mọlẹkẹ o ti gbàgbéra lọ tí o sì ní fi nǹkan kan bóra rẹ táwọn èèyàn ó sì rí tilẹ̀ bá wọn bá fẹ́ lára tata wa rọ̀ mí nínú nínú wáyé mi láti sẹ́kọ̀ mí nù tọ́jà pé kò tiẹ̀ ní kò sẹ́ni tí ò ní bẹ́ẹ̀ ní tán nínú wa wẹ̀ ẹni nígbà tí ń kéwù lọ lórí tàájú tó ń pàṣẹ fún sọ́mà àgbẹ̀kọ́ na o kɔ pasi sɛ man kɔnɔ sɔrɔ ne yɛrɛ ɛmɛ ma bɔ ɛmɛ ti jɛw ni o kɔlɔ sɛbɛ ele ni gbɛdɛ mi ṣùgbọ́n àwọn kan wá tó wá tó tó jẹ́ pé orúkọ náà tó padà mà ó ṣẹlẹ̀ sí hussein dina bákan náà ibn khudayr wa hadha alhadith min hadith anas radiyallahu ta'ala anhu wa hadith ma bashi sahih man qala huwa rabbi ghayri usaid àti nǹkan tá à ń pè ní abbad bishir àwọn méjèèjì èèyàn dáadáa ní ọ̀rẹ́ ni wọn. mo rọrùn sọ àṣàrà mi jọka rìwáyà tí anasi lọ́dọ̀ Imam Bukhari ọ̀dà kan méjèèjì papọ̀ lálákọ̀ọ́kọ́ ó padà dákọ̀ ọ̀sẹ̀ ìdìbò mi ṣùgbọ́n hadha al-hadith qad wasalahu al-allama al-hafiz Abdurrazzaq al-Musannaf wípé ọkùnrin jọ sàṣàlám àkọ́kọ́ wọn náà ni Usayd ibn Hudayr àti Abbad ibn Bishr fatahaddatha inda sallam wọn bá ń sàn lérè ń pọ̀rọ̀ ẹ̀sìn àbí bá ń sọ sí àwọn ọ̀rọ̀ àtàkùrọ̀ míì náà tọ́tàkùtà kọ́kọ́ ilẹ̀ wa sún wọn méjèèjì sọ̀rọ̀ sàṣẹ́lá ilẹ̀ sún wọn ó sọ̀rọ̀ wọn bẹ títí títí títí títí. orí ẹ wá jẹ́ laylatun shadidatu adh-dhulma kìí ṣe bí òru gbà tí oṣù pàmò àwọn àgbà òru ìdúdú wọ́n bọ̀ nígbà tí wọ́n ti tó ti di pé ilẹ̀ ti ṣú gán wọ́n wá fẹ́ wọn lọlé wọn fa àgọ́ àṣọ kúlè wá èdè mìdìbọ́mà ọ̀pá táwọn méjèèjì mú lọ ní bá ń tàn lẹ̀ láti pínlẹ̀ tí ń bọ̀ wọ́n sì sàṣálá dòru ilẹ̀ ilẹ̀ ti ṣú lọ wọ́n lọ bí ọ̀rọ̀ ẹ̀sìn wọn lọ́rọ̀ rẹ̀ sàṣálá àmì ní bọ́n sọ ní bá sọ òṣìṣẹ́ ọ̀rọ̀ ojú ẹsẹ̀ tí wọ́n ń bọ̀ padà ọ̀pá àwọn méjèèjì wá ń tan ìmọ̀lẹ̀ wọn àfi jọ ń rìnà nínú riwaya mi enti ń balawo sayidi ni ntamẹlẹ ṣùgbọ́n bó nípa méjèèjì ìfitarọkọ fàfitarọkọ bá hùmà nọ bó kálukú sí wàá fẹ́ máa gbọ́n lé rẹ lọ ọ pàtí wàá bẹ̀rẹ̀ wọn ká kúnà para wà ntamẹlẹ tí a nìkẹ́ jìnnà para ntamẹlẹ nípa tó kálukú débi tí wọ́n ti pín yà lọ sọ́nà ilé wọn wọn wá fi ìmọ̀lẹ́ rìn àti ẹ̀ fi délé ẹ̀rọ ìjà mi ṣùgbọ́n ìntànpẹ̀ ní àpẹẹrẹ ọlọ́run báyìí nígbà mí tọ́jà pé ẹ̀mí ọ̀sẹ̀lẹ̀ sí gan kò ní í má kí ni ẹ̀rí wa lórí eléyìí qad jaa min hadith umm al mu'minin wal hadith mukhraj fi musnad ibn muhammad wa ila man muslim sahih wa ila man bayhaqi fi sunan rahimallahu al-jami' ya wa ishani ni kana sallallahu alaihi wasallam muttaji'an fi bayti kashifan an fakhidayhi aw an saqayhi shaqqun min rawi afisasa bẹyi ni yàrá mi jọ kan ọ̀rọ̀ bọ ni yàrá mi tètè bọsùn lọ ọkà rọ bọ báyìí káàsì fan an fàfilẹyìn but asọtàfẹ mi bo ìtàn rẹ ọ̀rọ̀ sí díẹ̀ mi tabi tàbí kàtí ẹsọ wípé kèé ṣe tàn ansa akọyìn ọyá ojúgun rẹ méjèèjì iyèméjì mẹlọdọ ẹtọ gbàgbé ìfìyẹ wá dáa báyà táwọn abúlé mi yára pé ọyá ìtàn tàbí ojúgun ni yàrá ìṣàdá kọ nítorí wípé hadithi ti wá tó jó wa wípé alifáfíìtì mi nílẹ̀ àwòrán ìtàn èèyàn ara òwò èèyàn lọ wá kí ọmọ sì ti yàn lẹ gbàmsà sọ fún ali ṣùgbọ́n àdìsí eléyìí kẹsà àdìsí àdìgbò fi ṣe ẹ̀rí wípé òun lè ṣe tàn àwọn lẹ nítorí ṣáàkù ti bẹ́ńbẹ́ ó ṣeéṣe kó padà wà jẹ́ wípé ojú gbàmsà sẹ́nà ni ó ti ká aṣọ sókè kí lásán bẹ̀ẹ́ fàyọ mọ́sálà nǹkan káwà torí àwọn wọ́n sọ wípé fáfíìdù kìí ṣe àwòrán ṣùgbọ́n kìí ṣe masala wọn nyane di musa salam ọwọ wa lórí sisi fasita nana abubakar abubakar ba kẹlẹ kúkú yẹ sáré kún un sọ táwa nínú àwọn abubakar fa ó nana àmì ni ẹni wọn sílẹ kọfọ falamta falamiya tash nafsa salam walamtu baalihi nafsa salam kò kò kò túnra se kódà kò mìíràn níbi ọwà òwe Abubakar ni ẹ̀ńtọ́ wọlé bó ṣe wà náà lọ́wọ́ àbí tí wọ́n bọ̀rọ̀ ti sọ̀rọ̀ ní sàn sọ̀rọ̀ fáwọn èèyàn nígbà ọ̀pẹ́ fàṣítà nínú ìmọ̀ mọ̀rọ̀ náà tó ń sọ ìgbà mo fẹ́ onú àkúkẹ́lẹ̀ kọ̀ wọ́n ní ta ni ẹnu òun a ni àbí nàìjíríà kọ̀ nọ́ọ̀sù wá mi tó ṣe wà náà làwọn tó ń bọ̀rọ̀ rẹ lọ kà á aṣọ sí ojúkun náà yẹ padà nígbà tí wọ́n lè lẹ́ẹ̀kẹta fàṣítà dẹ̀nà Uthman bí sọ́n máa bá kẹlẹ̀ pé pé sáré kí wọ́n sọ ta ni ẹnu Uthman tẹ́ bó ṣe ṣe pé Uthman mbɔnbɔn fasawa sarasalam thawbahu an ba sare mu asɔre o fi bo ẹsẹ̀ rẹ̀ padà o tún ara sí ọwọ́ ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ usman dọọma ń bọ pẹ àbí parí ọ̀rọ̀ rẹ̀ tẹ abakiri ọgbà yọ̀dá lọ mímọdù bá yọ̀dá lọ usman náà bá yọ̀dá lọ yàwó ìṣàmì wọn ni ya Rasulullah dakhala alayka abubakiri abakiri wọlé lam tahtash lẹ́wù wàlàmùtùbáàlì ó tóra sí fún òsè kankan ó sì jókòó kúmọ̀ ọ̀rẹ́ lọ bákan náà lọ́rùn náà wọlé bákan náà bó o ṣe ń ṣe nkẹ́rẹ́ náà ló tún ṣe ń bá lọ nígbà tí usman wà wọlé fasa wẹ́yìntà fìyà bákà ó tún aṣọ sí ọ̀sáré parama amsa san wa ni ala astahi min rajulin tastahi minhu malaika sẹ́mi náà ní tijú látara ọkùnrin kan ní tijú ọkùnrin kan tọ́jà pé àmàlà ikọ̀ náà ọba gan máa ti ju rẹ̀ àpẹẹrẹ lè jẹ́ fún Usman bẹ́ẹ̀ òun gangan àbí Usman dáhùn wípé àmàlà ikọ̀ máa ti ju òun bẹ́ẹ̀ Usman rè kò fi kèé fọwọ́ ọ̀tún rẹ̀ mú nǹkan ọmọkùnrin bákan náà kèé sí ìwọ abẹ́ rẹ̀ ó ní ojú ti tọ̀ pọ̀ débi wípé kọ́ ìròyìn ojú ti rẹ̀ pọ̀ débi pé oríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ míì tí ọ̀fẹ́ tí ọ̀tún fẹ́ fẹsẹ̀ múlẹ̀ ilà àwọn èèyàn sọ nípa ìdójútì rẹ̀ ọlọ gbẹsẹ̀ ìjọ kan ọbẹ̀ tó kẹ̀kẹ́ ìgbà tó bá gbé lọ́tọ́ bẹ́ẹ̀ fi bu tó fi bu omi tó bẹ́ẹ̀ fi gbàsẹ̀ lọ ó ti tọ̀tàn kọ́kàn bu omi ní igbá igbá bá yọ̀bọ̀ lọ́wọ́ rẹ̀ bí wàá ń ṣe fọ́ méjì báyìí fún ìwà bẹ̀rẹ̀ sí wú ẹkún ní sọkún ọ̀wà tábìtì ní sàn sọkún kí ló dé kí ló bọ̀ ní jẹ́ pàtàkì ọ̀rọ̀ náà ni wọ́n sọ fún ká tó bá ti gbogbo omi ńlọfọ ọkà mi wá dàbí pé nígbà tí nǹkan la ọtọ́ rẹ̀ nìyẹn ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀ ṣe kúlẹ̀ nítorí pẹ̀lú tó sáà sáà sọ̀rọ̀ yìí fún wa ni pé kí ló ti ní tijú ọkùnrin kan tọ́jà pé àwọn tani o àwọn màlàíkà náà wọ́n ti ju rẹ̀ màlàíkà ọlọ́mọba wọ́n sì kí ni o wọ́n ti ju rẹ̀ ilé ìwà jẹ́ àpẹẹrẹ àkọ́kọ́ ń pa wípé Ọlọ́run lè fi nǹkan máa pààyàn lé tí ó sì mú ti fi pààyàn lé ohun tí ò ní jẹ́yàn ti fi pààyàn lé bọ́ọ̀mà nítorí pé Usman ọmọ bá mẹlẹka ti dùn o ṣùgbọ́n òun ṣe tiẹ̀ ní ma fi ti dùn ọlọ́wọ́n ọba ní pẹ̀lú kẹtí gbọ́dọ̀ ní sàràsàlá ní gbogbo wa eléyìí òun jáde lójú mi جاء من حديث الذي أخرجه الإمام البخاري رحمه الله تعالى من حديث جابر بن عبد الله رضي الله تعالى عنه وأرضاهما كذلك الحديث مخرج في السنن بطرق متعددة حديث حديث جابر bákan náà bàrọ̀ ọ̀hún náà gbàdí ìyẹn wa asa bàrọ̀ ọ̀hún náà gbàdí ìyẹn wa ní ọ̀sàhábà ṣùgbọ́n nǹkan kẹwàá jù ó ní hadith jábìrì alábi sallallahu alayhi wa sallam nígbà tí Sa'ad ibn Mu'ad mọ̀sálásì tó jẹ́ olórí Aws mọ̀sálásì wọ́n wá ń sin wọ́n débi tí wọ́n ti ṣe ìgbésà rẹ̀ ti wẹ̀ wọ́n ṣe nǹkan wọ́n kírun sí la wọ́n wá ń gbé e lọ bí wọ́n e sallallahu alayhi wa sallam máa ń sọ ẹsì máa wo sáàdì tí wọ́n ń gbé lọ yìí o ìntàzà láwọn arúṣọ ọ̀nà arúṣọ ọlọ́mọba ìdí ọlọ́mọba ti mẹ́sàmà tí àmàlẹ́kà kan bẹ̀ tọ́nà ń yàn kókó obì lọ́wọ́ ìtẹ́yẹ sì nígbà tí wọ́n gbé janaza jinaza sáàdì sí orí sẹ́rẹ́rì aw sɔrɔ ma ban sama i sin min bayi a ko pasi sa dun bila yema o du kɔni ko sima ka kan tiɛ suma sa ma sara yɛ fɔ a bɛ pɛ aw suurɛ aw sɔrɔ ma ban i ti yɔrɔ ma ban si min bayi i sama kini mi da yɛ tori wa ya min bɛ da yɛ ka sɔrɔ i ko la i tɛ i tɛ yɔrɔ ma ban ko o du tori ko ɛdɛ fɛ o i nama ta sa bẹ́ẹ̀dì tàbí kí ni pápá tí wọn máa kàtà ní máa gbókùn tí wọn gbé sáǹtì dọ́nà òní ṣèké ni òní ní ṣùgbọ́n gbogbo wọn tọpa àṣọrọ náà padàpadà bẹ́ẹ̀ wípé ìtàbí Samson gan ńlọrọ ìtì ọlọ́run ọba ní sẹ́mà ìsìn ní fún gbígbé tí wọ́n ń gbé dání lọ tí wọ́n ń gbé sáájú lọ apá kan àwọn àfa àṣọ wípé àwọn tí wọ́n gbé ìtì ọlọ́run ọba lọ́wọ́ gan àwọn mọ̀lẹ́kà yẹn àwọn ni ìdùnnúbá tí wọ́n ń mìíràn kí lẹ́yìn wa jaa min hadith abdullahi bin umar aw jaa min hadith anas wa hadith rawahu fi sunan imam tirmidhi bi isnad sahih táàpù tí wọ́n ń gbé janaza sáájú lọ wọ́n ń gbé lọ wọ́n ń gbé lọ fakọ́lẹ̀ munafikun náà munafiki bá ń gbé abasọ̀rọ̀ àwọn ọjọ́ wọn ẹ̀rí ẹ̀rí ẹ̀rí òkútu rẹ̀ náà gbé lọ o tí táwọn ọ̀fẹ́ mọ̀ kìí gbé nǹkan lọ o rẹ̀ náà lọ fún yẹ lulu ya wọ́n fi ṣe yẹyẹ amusa wa gbọ́ wọ́n ní má akọ́fà dẹ̀ ẹ̀ zaka wẹ̀ ẹ̀ náà amusa wa ni a yóò rí bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tó gbé yóò sì rí bẹ́ẹ̀ lójú ẹ̀ mọ̀nàfíkì ẹ̀ mọ̀ ẹgbẹ́ kánísítà nínú òfin màláíkà amẹ̀ríkà bá ń dasi bíbí rẹ̀ amẹ̀ríkà ti gbé gan àti ẹgbẹ́ wọn bá gbé gan ṣùgbọ́n lókùtà yín ká yẹ wò bí ẹni wípé òun ló fúyẹ́ tó bá wọn ìní dama o wọn mẹlẹ káàsì gbé riwaya kan nìyẹn minnu hadithi jibiri jibiri ló sọ níbi hadithi tiẹ pé ah man hadha al-mayyit alladhi futihat lahu abwabu as-sama irú òkú wa lè ti ọlọ́run pàṣẹ kí wọ́n sílẹ̀ kún gbogbo sẹ́mà nítorí rẹ̀ kọ́dà wàá túbú ahluha tọ́lọ́ ń sìn ti ara rẹ̀ àwọn tí ń bẹ ní sámà nínú odò gbogbo àwọn àhàdífì tọ́fẹsẹ̀ múlẹ̀ yìí ìtìbẹ̀nu sọ̀yìn ìtìbẹ̀nu súná ó jẹ́ àmọ́ wípé bí ẹni ọlọ́run bá kú ọlọ́run lè mú àwọn àpẹẹrẹ míì wá tí ó fi pẹ́ ní ilé tọ́jà táwa tá ń bẹ ní orí ilẹ̀ gan àníyàn máa nítorí wípé kí arísù ọ̀ma kó mi tá a lọ lè mẹlẹ́yìn tí ọba jẹ́ ẹni tọ́nù ọba tó fi sára tí sáńsà ọ̀sálàmù tí ń fi nǹkan táwọn olè rí salawatullahi wa salamu alayhi ṣáájú ó ti kú ó ti papòdà kọ ọmọ nǹkan kan náà tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run sì tún pọn lé wípé ẹrú mi ni wọ́n ń gbé bọ̀ yìí gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé bọ́bá jẹ́ pé ìdàkejì ẹnibi náà lọ lọ ìdàkejì nǹkan ọdún náà wọ́n è ni wọ́n è ni wọ́n è wẹ́lkọ́mù ẹ̀ kọ́nà ìjọba jáde kọ́mìtì àwọn àwọn àwọn ẹni kọ́nà ìjọba sọ̀rọ̀ báyìí lára àwọn akẹ́ àwọn mẹ́ẹ̀tì àwọn àpọ́nlé ọlọ́run ọba tó lè máa fi pẹ́rù rẹ̀ lé tẹ́kùn gan náà lè má mà irú ẹ̀ lé àwọn sálàf sọ̀rọ̀ nínú sàhábà nínú àwọn tàbíìn wọ́n máa ń ṣàdúrà pé pé Allahumma anna ọlọ́run bá máa yọnu sí a di àdọ̀rẹ́ rẹ̀ wájú àná tọ́lọ́bọ̀ bí àná tahta sikir ṣùgbọ́n tó bá fi yọnu sí àwọn máa bá ní fi pamọ́ nígbà bóyá nàrí bẹ́ẹ̀ bẹ̀lẹ́ pé ṣàìtọ́ ọ̀sìn kìíní o yọ fẹ́ padà tó ṣùgbọ́n tó ní ká máa ṣe léyìí ó ní àwọn èèmọ̀ kan tí àwọn èèyàn máa rí látọwọ́ àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n lọ fara kín sọ́dọ̀ ṣèǹtàn wọ́n wà máa pera wọn ní àfa wọ́n máa pera wọn lẹ́ni ọlọ́run wọ́n sì ti fi ti ṣèǹtàn wọn ti fi tẹ́lẹ̀ ó náà ní tí àkàtí ń hàgbàrọ̀ àwọn èèyàn parí tí wọ́n ń pè ní làwọn akéwìlẹ̀ àníhà àníwá ọ̀gbẹ́ni kàtí ń pè ní àbúwàhà aṣàrọ ní olóṣè tí a ní ní máa ń pè ní àtọ̀bàkọ́tì lè kúrọ̀ nínú tí a yìí ní tí ọ̀gbà ní tí ọ̀dà ìlógó bẹ́ẹ̀ fasamma dọ̀là láti ṣùyúhìn kàrọ̀mátì gbogbo àwọn nǹkan bú táwọn afọ àwọn nǹkan o ìwọ̀n ọwọ́ akọ́kọ́ à lára àwọn kàrọ̀mà tó wà kún àfọ àbáyé lé lára kàrọ̀mà tó nínú ọ̀nà ìjẹ́ ń pè ní Muhammad aṣùwẹ́ni ara wọn ẹni ìlú ìkànnà bẹ̀ wọ́n pè ní Ibrahim al-Riyani araba ni dina nù náà kí ni táwọn yẹn náà ṣe ọ̀kan ní wọ́n dọ̀kan sọ́yìn dàní mi ń bà àfa àtàwọn yẹn wọ́n pè é ń bọ̀ àṣẹ ìwútúbà ọba kùmí bá dùn náà ìjọ jimá náà sọ́yìn dàní mi ń bà ó ṣe bẹ̀rẹ̀ sí í ṣe ìwútúbà ọwọ́ sọ muslimin illa Iblis ó ní òun sì sọ ní nígbà tí òun fi ń jẹ́rìí fún yín kò sí ọba míì tẹ́yìn mọ̀mìnì ní ju èṣù náà lọ sọ́dà àríwá sọ́dà ìkẹ́ ọmọ bẹ́sù ọ̀là ọmọ bẹ́sù náà ọmọ bẹ́sù ńgbọ̀ sọ̀rọ̀ nǹkan wàsálà àdínásì sọ ìfà o bó ṣe fa ìdáyọ̀ nù ọ̀kọ̀rọ̀ náà sílẹ̀ mẹ́sì àwọn èèyàn bá wọn kó mọ́sálásí ìwọ́tọ̀ jáàmù wàhálà nígbà tí wọ́n wá fọ́ tí à nínú tọ́lọ̀ ń ṣe fún àfọ àwọn kan lágbájá báyìí báyìí báyìí onírú tọ́sẹ̀lẹ̀ sí jọ jimá nígbàkọ̀ báyìí tọ́lá ń wọlé ìwò ojú kan nìyẹn. ara ní bẹ́ẹ̀ rẹ̀ yá ọ̀kan nù wọn ọwọ́ mọ́sálásí dọ̀kan ogun mi ń bá yẹ́wọ́n o jùmọ̀ à ayé wa náà nínú gangan kan ń bọ̀rọ̀ lọ ń bẹ̀ẹ́ tóbi ìṣẹ́dúmẹ́lò lọ́ba bọ̀rọ̀ alẹ́ wo lórí mi ń bá yìí pé ara àwọn àpọ́nlé tí èṣù ṣe fún un lẹ́yìn dọ́là òlélẹ́ yìí ìmí nù wa yòrò àwùjọ àlùkìlìmá àná àfúsì yóò máa bá àwọn ọkùnrin sùn wà mí nìhùn mà ń wá kí alàlùkìlìmá ìmí tún bẹ́ẹ̀ nù wọn tí ń bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn wọn wá kọ́ gbé ilé ìjọ wọn wá sọ yìí díà kan wọn wá ń pè ní karamatul awliya fi tabaqat al-kubra li Abdul Wahhab ash-Sha'rani si aku kau gbogbo nǹkan yìí So kau kau yìí múná mana? Nam, kátó kata sọ wípé ara wọn ni wọ́n ń bà jẹ́ kìí ṣe ẹ̀sìn ọlọ́run wa fúdí èyí la fi gbìyànjú láti lè fàrọ̀kọ́ bẹ́ẹ̀ ní àwòrìyá ìrọ̀mánì wa àwòrìyá ìṣèǹtàn láàárín àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ ìṣèǹtàn àti àwọn tí wọ́n jẹ́ kíni o tí wọ́n jí ọ̀rẹ́ ọlọ́run ẹni ọ̀bá jọ̀rẹ́ ọlọ́run ta ni wọn ọlọ́run ti jẹ́ àmọ́ àwọn ẹni alimumina bila ẹn tí wọn bẹ̀rù Ọlọ́run ọba ní kọ̀rọ̀ àti ní gbangba tí wọn sì ń báyọ Ọlọ́run ọba ní gbogbo wa àwọn tó dé yí pé al-amilun bima amara bihi Rasulullah sallallahu alaihi wasallam wọn ti pé ntànà nípa ni a máa ṣe ilé àti tí wọn máa ṣe. walladhina yantahuna amma zajara Rasulullah sallam wọn ti pé ntànà sàmì kama dìbẹ ẹ ní bá wọn bẹ àwọn Ọlọ́run kódà èrò wọn kẹ kọ́dà ntí ń bá ń ṣe nínú ìbáàdà tí ń rò pọ́n àtúnfi ń súnmọ́ lọ́wọ́ ọba wọn èyí déta kí wọ́n máa sọ káàkiri wọ́n tún máa fi gbogbo ọ̀nà táwọn onígbà afurasí wọn wọ́n máa fi pamọ́ wọ́n máa fi pamọ́ àwọn ọ̀rọ̀ eléyìí làwọn tó yẹ kó wọn fẹ́ kí ṣèǹtọ́n kó ṣe kí ni o kó ba ìbáàdà àwọn jẹ mélòó mélòó ẹni kí ṣèǹtọ́n dúdú o tí wọ́n máa bá sọ̀rọ̀ pé onílágbájá o onítàmàdò gbogbo ẹ̀sìn tó ń sìn mo ti gbọ́n nírun mo ti bọ̀ láwẹ̀ kọ́dà má sàlọ̀ làmá má sì gbá mọ́ ọ̀kan nú àwọn táwọn èèyàn mọ̀ wípé irú tẹ́bi tẹ́lẹ̀ rẹ̀ lọ ní north ní nǹkan bí ọdún díẹ̀ sẹ́yìn àgbàfà ni ń pè bí sẹ́ bá dísè lé wa bí wọ́n mú tọ̀ wá bí sẹ́ gbá ní ọmọ sẹ́ gbá ní ọmọ sàwọn ọmọ sẹ́ kọ́ wọ́sà sùn àti wọn lálẹ́ lé nǹkan kan wọ́sà kù ọmọ rẹ̀ ọmọ rẹ̀ dogun rẹ̀ odogun tí a rẹ̀ dogun kankan kọ̀pẹ́ ilẹ̀kùn bí tí a yẹn pé bá wọ̀ ọmọ sílẹ̀kùn rẹ̀ wọ́n wá ń rí sí àwọn awa nírin iṣẹ́ bàbá rẹ̀ ní tá a sì gbà lọ́wọ́ rẹ̀ tá a fi ń jẹ́ pé rẹ̀ kìí ṣe nǹkan tó le rárá tí wọn náà o ti lè máa bá ní ṣe a ti wà báyìí pẹ̀lú wọn náà a o máa ṣe kí ni o a máa kàn lọ gbogbo tó bá ń fẹ́ sórí bàbá rẹ yọ tọ́ ni o yọ wọ ni o yọ gbọ̀nsẹ̀ ni o orí kùrán náà gbọ́dọ̀ gbòlé lórí o gbé kùrán báyìí sí tọ́lẹ̀tì yá wọ́n bá fẹ́ wẹ̀ náà yóò ṣe dúró rè kùrán yóò sì tẹ́lẹ̀ yọ máa wẹ̀ ntẹ́ àbẹ̀rẹ̀ ọwọ́ rẹ̀ náà sọ̀rọ̀ kó dára ti ń ṣe o àti ọgbọ́n táyà ní ti yà ń lẹ́nu nínú nǹkan rẹ̀ tẹ́lẹ̀ ní òdòdó wa ọ̀yà mùsàlùmá kan ọ̀yà kí ọ̀rọ̀ rẹ̀ máa níbàyí kí nǹkan máa ṣe báwọn àná lọ máa gbẹ̀yìn bá ṣe fúdi èyí tó bá fẹ́ kí a má lọ mú lé ìmọ̀ kí wọn náà kọ́ wa kóoru bàbá rẹ̀ mu ntí bàbá rẹ̀ ń ṣe náà ní kọ́ máa ṣe o ní kọ́ máa gbìyànjú sí lọ ọlọ́dọ̀ọ́jà rẹ̀ mẹ́jẹ̀ àdé ọ̀rọ̀ ṣe tán ọ̀rẹ́ rẹ̀ ní kó ṣe kíni o ní kó ṣe alamin الحمد لله الحمد لله الذي خلقنا لعبادته وطاعته الحمد لله الذي اصطفى من عباده من يشاء فجعلهم أولياء وأصفياءه سبحانه وتعالى والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأزواجه وأصحابه الطيبين الطاهرين وسلم تسليما كثيرا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإنه رأس كل شيء عباد الله قد حثكم الله سبحانه وتعالى على التقوى وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمة إيمان وقد أثبت لنا ربنا سبحانه وتعالى في كتابه العزيز أن له أولياء وأصفياء اصطفاه من عباده وجعلهم من عباده المتقين وجعل لنا وضع لنا في كتابه علامة نعرفهم بها وهي الإيمان والتقوى وقال الله سبحانه وتعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون وهكذا فرق لنا ربنا سبحانه وتعالى بين أوليائه وأولياء الشيطان فقال الله سبحانه وتعالى إنما ذلك الشيطان يخوف أولياءه فلا تخوفون وخوفوني إن كنتم مؤمنين وقد بينا لكم أن الكرامة إنما هي شيء يكرم الله سبحانه وتعالى به من اصطفاه من عباده المتقين من غير تحدي والكرامة أحيانا قد يتبين او يتيقن عليها من استطاع الله سبحانه وتعالى بها الله سبحانه وتعالى بها فهذا قد اردنا عليكم علامات متعدده وايات كذلك الاحاديث الصحاح الوارده في هذا الشان من بينكم ما جاء من قصه او ما جاء من حادثه حسين بن حدين والحديث مخرج سيدنا البخاري رحمه الله تعالى من حديث حسين بنفسه عندما كان يقرأ ويتهجد ويقرأ سورة وفي رواية أنه كان يقرأ سورة البقرة يومئذ وكان فرس مربوطا بقرب منه فجارت به الفرس فلما سكت من القراءة سكنت الفرس حتى خاف أسيد على ابنه على ولده يأيا لأنه قريب من الفرس وكانت الفرس تجول يمنة ويسرى عند القراءة فإذا فمتى سكت حسين يتسم للفرس حتى تعجب من هذا الأمر فلما أصبح توجه صلى الله عليه وسلم وأخبره الخبر إلى أن قال صلى الله عليه وسلم اقرأ يا ابن حدير اقرأ يا ابن حدير ولو أنك مضيت في قراءتك وفي رواية ولو أنك تقرأ لأصبحت ينظر الناس إليك تلك الملائكة تدعو لقراءتك فهذا عجب العجاب لمن؟ لحسين أكرمه الله سبحانه وتعالى بهذه الحادثة فبينها له رسول الله صلى الله عليه وسلم وهكذا الكرامة شيء قد يكرم الله سبحانه به عبده ويعلمه إياه أنما هو أكرمه سبحانه وتعالى بهذه الكرامة بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم